eli kahara hmm. hmm. hmm. ẹ̀mí ọlọ́run lágbára ẹ̀mí tó ń bá mi lò lórí òkè yìí tó kẹ́ ìwádìíwájú ló wọ́n máa lọ. ó ní lọ sẹ́yìn mọ́ láéláé ẹ̀yin ọmọ ìjọ ọlọ́run ẹ bá mi jùdí sí ọlọ́run fún ọ̀rẹ́ ńlá tó ṣe nínú ìjọ ẹ jùdí ẹ jùdí ah! lèmi nìkan tán ah, ah. nínú ìjọ mi lọ́lọ́run ṣeré ńlá lálábàá ìfún yín eli kahara inú mi dùn ayọ̀ mi kú èmi rèé èmi rèé. ẹ mi dúpẹ́ lọ́wọ́ jẹ́rí mo yá máa tó tó sì mú máa jẹ mú ṣẹ. ó gbogbo ẹ̀ kó everything ẹ bá mi yọ̀ ọ́. ọmọ mi bàbá lógo. Ah, olúwa mo dúpẹ́ ah, àmọ́ tó kẹ́ a gbọ́dọ̀ wẹ mọ́tò yìí. bẹ́ẹ̀ ni mọ́mì. ní gbogbogbò la fẹ́ lọ báyìí. ah ebo mọ́mì